له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní títù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákin àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀mọ́ bá wa ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدفع فقف ولم alhamdulillahi ọba tí ó ṣọwa bí ọdún yìí ní tí a fi wà nínú ìrètí نعم لله على العباد كثيرة منها البقاء على الحياة أمينا منها البقاء على الحياة أمينا Ìgbàtí Ramadan ọdún tó kọjá ti lọ náà ni a ti wà nínú ìrètí pé kọ́lọ̀n kó jọ kó ṣẹ́ mi wa kù kákílẹ̀ láǹfààní àti tún gbọ̀pọ̀ rẹ̀ láyé. Ní àmúlé láyé àlálẹ́ àìbáde kàfí ìrọ̀tọ́. Àwọn akẹ́ àtàǹfààní sọ́lọ́ máa wá ń ṣe fún àwẹ̀ rẹ̀ láyé pọ̀ lóríṣiríṣi lónìí àmì náà. ìfọ́kàn nínú àwọn ìkẹ́ tọ́lọ̀ máa ń ṣe fún ọ̀yàn láyé náà ní ṣiṣẹ́ ni kò tó ṣẹ́ wà fún iná. mímí tó wá ṣe pé ṣiṣẹ́ kù lásán ṣiṣẹ́ kù tó tún fi wá láyà pẹ̀lú rẹ̀ adúpẹ́ fọ́lọ́mà bá lórí rẹ̀. محمد لك بكرة وعشيشة محمد لك dúpẹ́ fọ́lọ́wọ́ bá rẹ̀ tó ṣẹ́kù o. fàhámàdì ìlàhàkà. àwùjọ pé nǹkan lágbára o. fàhámàdì ìlàhàkà. àbí tó bá béèrè lọ́wọ́ ẹ pé ò ló mú nínú ẹ̀ nínú kó wà nínú ìṣẹ̀mí bó ṣe ń lò yìí àbí kó má sí nínú ìṣẹ̀mí ìmọ̀ kó wà nínú kòtò ṣe wà fún ìtúwọ́n náà máa sọ ní pẹ́tọ̀ àhá ṣe máa forí sí lọ báyìí. rúkì ọ̀tá ìwà ṣe ìṣàtá. dúpẹ́ fọ́lá àwọn bala àárọ̀ dúpẹ́ fún ní ìrọ̀lẹ́ dúpẹ́ fún lóru dúpẹ́ fún gbogbo. kàmkàm àìsí tàhátà fàrọ̀ màdì fúnà. nítorí pé àwọn èèyàn kan náà fẹ́ lóru pé ní àtẹ́ sì wà láǹfààní fáwọn orí ilẹ̀. kàmkàm àǹfààní kan ṣẹ́kù sáyé báwa ṣe ṣe ṣẹ́kù àwọn ti wà nínú ilẹ̀ táwa rìn lórí ẹ̀ lọ́wọ́ yìí àwọn kan wà ń sàlẹ̀ ńbẹ̀ lọ́hùn ibẹ̀ náà ti ń lòṣẹ̀ ní tiwọn àfihàn wọn ààrẹ fi ṣe fáà ipa dáa tó wọn abẹ́rẹ́ àwọn bá kójọ ṣiṣẹ́ a tún fi ń wà nínú ìrètí Ramadan tọdún yìí ọlọ́njọ́ mọ́ṣáàjú

Tẹ́nà là ń bẹ ọlọ́run àlékún ìyọ́nú rẹ̀ kó bá ṣe fún àwọn sàhábà, àwọn bẹ ọlọ́run àlékún àgbọ́yé ẹ̀sìn àti pèsè ayé rọrùn àti rísíkù halal kọlọ̀n kó jọ kó pèsè ní kankan wa. Akíra wa káàbọ̀ sórí ètò wa ètò yìí ìpè òdodo, òun náà ní ìpè òdodo ni. Ó náà látúndé lọ́dún yìí. Òní náà ni ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù Ṣàbàn, eh, of ní ìtàfin wà ní ìrètí pé lálẹ́ tòní tabagbó announcement ìkéde lásìrẹ̀ ní tí ń ṣe olórí àwa mùsùlùmí káfàtà pípé wọ́n rí oṣù torípẹ́ nìkan náà ló yẹ kó kéde máa ṣàlàyé ilé ìfún alẹ́kùnrẹ́rẹ́ tí òfin ní máa dàrú mẹ́ lójúmá tí òfin ni máa dàrú mẹ́ nínú òròrí rẹ má mo fẹ́ kó gbọ́ àlàyé yẹn yé wọ ọmọ ìyá mi mùsùlùmí ẹ sàtẹ́yìn náà sàtẹ́yìn náà mà ohun mi kẹ́yìn náà gbọ́yé ìdí tàfi gbọ́dọ̀ fọ̀rọ̀ sẹ́nu olórí tó fi jẹ́ pé ń tó lórí bá ti sọ o náà ni ń tà gbọ́dọ̀ tẹ̀lé lójúwọ̀n ọgbà tó lórí ò bá ti sọ̀sọ̀kúsọ̀ àdẹ̀bí ọlọ́run kó jẹ olórí wa tí ṣe lórí àwọn mùsùlùmí lórílẹ̀-èdè nàìjíríà yìí àwọn náà ni sultanu sokoto abẹ́lá ọkọ̀ jọ ọkọ̀ máṣe bá wa túbọ̀ wà pẹ̀lú wọn anásẹ́ẹ̀tì tí wọ́n làwọn dúró dè lálẹ́ yìí ní gbogbo mùsùlùmí eléyìí tó bá fẹ́ bá rẹ̀ pẹ̀lú òfin ọlọ́run ọba àti tòjíṣẹ́ rẹ̀ ọlọ́run ti sílẹ̀ fún ẹni náà alukur'an ó ti jẹ́ káwọn yìí pé gbígbà oṣù ramadan ó ní ṣe pẹ̀lú rírí oṣù ọlọ́run ti jẹ́ mọ̀ bẹ́ẹ̀ man shahida minkum faman shahida minkum shahra faman shahida minkum shahra falyasumhu ọlọ́run ẹni tó bá ti róṣù nínú àwọn àlàyé táwọn afọ́ àṣẹ lórí ẹ̀ náà nìyẹn ẹni tó bá róṣù ramadan abẹni tí oṣù ramadan bá bá láyé

orígun kan òun náà jẹ́ nínú orígun ẹ̀sìn wa. bùnìyàlì ìsìlámù aláàkọ́mùsí. anábì sallallahu alaihi wasallam ní. bùnìyàlì ìsìlámù aláàkọ́mùsí. wọ́n ní ìsìlámù táwa mùsùlùmí ṣe yìí tọ́lá ń fọ tó fi ràn wọ́n tó aláyé tó dẹ̀ fi ràn wọ́n ànábì tó ṣíwájú. aláàkọ́mùsí. olórí òkú márùn-ún kan ní tọ́lá wọn bá gbélé o. ṣahadati alla ilaha illallah sọba kan tó dẹ́tọ̀ pé ká máa jọ́sìn fún lódodo àfọlọ́wọ́n ọba kan tó Rasulullah. ń ṣe Muhammad Rasulu lòun òjíṣẹ́ lòun ẹrú lòun òjíṣẹ́ ọlọ́run lòun. wọ́n kọ́ mi kejì nínú ẹ̀sìn àwa mùsùlùmí. wọ́n kọ́ kí irun ìta ń kí lójoojúmọ́ ti ń ṣe irun wákàtí márùn-ún yìí zaka. bákan náà tẹ̀lé náà ní yọ zaka nínú ìgbà tọ́lọ̀ ń bá ti ní kí zaka wọ owó ẹni. wọ́n sọ mi Ramadan. àwọn ìjọba ọ̀sára tó jẹ́ àmọ̀ yìí pé nínú tó jókòó ẹ̀sùn Ìsìláàmù márùn-ún yìí náà ní. wọ́n sọ mi Ramadan. gbígbà rẹ̀ nínú oṣù tá ń palẹ̀ rẹ̀ mọ́ yìí oṣù tá ń palẹ̀ rẹ̀ mọ́ bí mo ṣe sọ fún wa lẹ́ẹ̀kan wípé òní yìí náà ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n 29th of Sha'aban òun náà jẹ́ ọjọ́ tá máa tẹ́tíléko tá máa dẹ̀ fojú sọ́nà tá máa gbójú sọ́tún sósì láti máa wò pé ṣé wọ́n ti róṣù ṣáàtírí ṣé wọ́n rí èmi ò tí rí ṣe ọgbá fún wọ́n ti rí kí ní announcement yẹ́ tó lè tọ́ ṣe tó lórí àwọn mùsùlùmí ṣe tàbátí announcement yẹn ìtumọ̀ rẹ̀ nípa rẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn òkú ẹlẹ́ẹ̀karùn ká fẹ́lẹ̀ yẹn kún káwá lójúmọ́ ilé ṣiṣẹ́ hajj òkú ẹ̀sìn eléyìí náà orígun ẹ̀sìn àwa mùsùlùmí ni jẹ́ ń wá mú àkàwé kan wá tá a fi máa mọ̀ wípé ààrẹ ta fẹ́ gbà yìí kì í ṣe pa fẹ́ gbà bó ṣe wù wá kí n dẹ̀ ṣe pa kan lè sọ pé àwa la fúnra ara wa fẹ́ dìsáìdì jọ ta fẹ́ bẹ̀rẹ̀ à lè ṣerú ẹ̀ irun tá ń kí ọlọ́run ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta irun tó ń nẹ́ká wa mùsùlùmí kanat ala al-mu'minina kitaban mawquta ọlọ́run ṣe ní ọ̀ràn àyàn kìtàbà náà wà àjìbàdì ó ń ṣe ní ọ̀ràn àyàn léwa lórí mawquta wọ́n fàṣùkò sí kitaban mawquta ọlọ́run ṣe lọ́rọ̀ àyàn ó dẹ̀ fàṣùkò sí ààrẹ sábà ní kágbà náà kútìbà náà lọ́lọ́run lò. yà á yóò lẹ́bí náà mà náà kò tíbà àlẹ́yìn kó mọ́ sí yá. kútìbà tó wà bìbì na ni mo ti ààrẹ lẹ́rìn àyàn fún yín. kàmá. ìtafẹ́ ló lẹ̀ náà ní ẹtí wà abiola ọmọ akójọ kó máṣe fún wa ní àlàáfíà tó nara tán ilé ìtàmà fílànfààní àti jíṣẹ́ ìtọ́lọ̀ ń gbélé wa lọ gẹ́gẹ́ bí àmánà yìí kódẹ̀ ló lókun fún oríire fún àtàwọn tó àtàwọn tí wọ́n ń gbọ́ náà kó jẹ́ kájọ pàdé fọ̀ níjà gbọdọ̀ wa mùsùlùmí jákèjádò ni pé èní ni ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ọ̀la yìí ni ọjọ́ Eh, Ramadan àbí ọjọ́ ọgbọ̀n nínú oṣù Ṣàbán ṣe ẹgbọ́miyé ọlá sáàwò láàkàn ti ṣe yọ́ mìíràn àbíháì Wednesday òun ló máa jẹ́ ọjọ́ ọgbọ̀n nínú oṣù Ṣàbán àbí ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan a ní kí ló tún ni pé ìgbàtà bá tó òrùn bá tó wọlé ni a máa tó gbé ìkéde sìrìtọ́nù síta pé sìrìtọ́nù ti sọ fún wa pé àwọn ikọ̀ tí wọ́n lọ ọ̀tá láti lọ wá oṣù wọ́n náà wọ́n rí o àwọn ikọ̀ tí wọ́n lọ ọ̀tá láti lọ wá oṣù wọ́n náà wọ́n rí o Sọ́mú lérò àti kí. Ẹ̀rí ẹ̀rí o, owó tá a kà sẹ́yìn náà rí ni o, dúgbẹ̀rẹ̀ ilé náà lásọ̀dọ̀. Sọ́mú lérò àti kí. Alábi sọ̀rọ̀ ní ẹgbà rẹ̀ pẹ̀lú pé ẹ bá rí pé oṣù ti le Wá fún ti rò lérò kí. O gbọdọ àlejò kó tó ṣe. Àlejò ò tí ì òtí ṣàlejò, òjì ìdí. sóòmù lè ròyà dìhí àyàkùmọ́ Ramadan ah. àbí kó jẹ́ ká tó ṣàlejò. sóòmù lè ròyà dìhí. ká tó máa sọ pé afẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ọba ti bẹ̀rẹ̀ rẹ̀ àyí máa ń palẹ̀ rẹ̀ mọ́ wípé ìjọba ẹ̀ la máa bẹ̀rẹ̀ gbogbo eléyẹn ọ̀rọ̀ kan ni tó takò pèlè sí wa ìtànà gbèsọ́là wa ń tù yìí òṣèlú àwọn bá ní súnmọ́ lè rúyà tì í. wàá fi rú lè rúyà tì í. ẹ̀sà rẹ̀ pẹ̀lú pé ẹni kó sì ti lé ni ọ̀. wàá bò dé rú lè rúyà tì í. ẹ̀sìn náà nígbà tẹ bá rí kóṣù ti lé òun náà ní kẹ́ ẹ fi ṣọdún tẹ́ bá wá rí kóṣù lé níbẹ̀rẹ̀. Fàyínní gómà aláìkún fa kìmí lulẹ̀ ìdàtà fàlàfíìn. Òṣìṣẹ́ ọ̀rọ̀ àbá ní tí kùrùkùrù ò bá jẹ́ kẹ́rì abẹ́ ṣíjò ní òjẹ́ kẹrin fàákìmí ìkọwà tó tí ojú sánmọ̀ bá rí rúkúrúkú bóyá ojúdú bóyá gbogbo ẹ̀kàn déédé ṣú tí gbogbo ẹ̀kàn dàbí ìgbà tí a wà lóru táàdẹ̀jì wà lálẹ́ mọ̀ pé ìwà láṣálẹ́ yàtọ̀ sí pé wà lóru kìí ṣe kójò rọ̀ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà àbí nǹkan kan ló jẹ́ kùrùkùrù kan tó bò ó tẹ̀ bèrè. ẹ̀ngún mi àlẹ́ kó mo ṣàhàrọ̀ fáwọn ètò sálàfí. wọ́n ní ẹ̀ka oṣù tẹ́wàá nínú ẹ̀kọ́ òǹkọ́gbọ̀n ẹ má dara yín láàmú ẹ má fìtínà ara yín ẹ má lálàjì ara yín ẹ má fi ròrí mu kalẹ̀. àná ìfi sọ fún wa nípa adéfẹ́lẹ́ ìta kà ìmọ̀ mọ̀kọ́lá àti mọ̀ mùsùlùmí ó gbà wá o ló fà tó jẹ́ sí pé àfikọ́ fẹ́ràn ànábì sọ̀lọ̀sọ̀lọ̀ kó o dẹ̀ fẹ́ràn gbogbo àwọn táà ń dárúkọ wọn yìí náà sọ̀hábí tó dẹ̀ gbọ́ àdéhùn lẹ́nu ànábì ó lóun gbọ́ táà ànábì sọ bẹ́ẹ̀ ni o òun gbọ́ sẹ̀mẹ́ǹtò ni sọ̀hábí sọ mo gbọ́ Abdullahi bin Umar ó ní sẹ̀mẹ́ǹtò Rasulullahi ó gbọ́dọ̀ gbọ́ mọ́ àdéhùn yìí torí ẹ̀ tó bá láǹfààní àti máa ń tàn wàá mọ ipò tí àdéhùn tó bá sọ pé tí sọ̀hádìí sọ pé mo gbọ́ pàànàbì sọ pé wàá mọ dárọ́jà tó wà nínú àdéhùn bákan náà àdéhùn tó bá sọ pé Imam Bukhari àti Muslim ló gbà wá muttafaqun alayh rawahu shaykhani irú àdéhùn bẹ́ẹ̀ wàá mọ bó ṣe níkì ní tó òun ló lágbára jù nínú fo tàbá ń tó àdéhùn tó lálàáfíà jù tó níkì méjù tó lágbára jù tó ṣe ṣẹ̀rí jù Ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tó wá sọ fún wa láyé. Ó ní, Nahnu ummatun ummiya, la naktubu wa la nahsab. Àwa àlúmọ̀ yẹ àlúmọ̀ tí kì á gbọ́dọ̀ sọ́ra wa dẹni tí kọ mú ìjọ ààrẹ wa, tààfin mú ìgbà tí a fẹ́ gbà rẹ̀, ìgbà tààfẹ́ tú ni. Ó ní, Ummatu ummiya ni wa.

eighteen ọ̀kínní ẹ̀ẹ́n mélòó wá ní mélòó ní ṣàbánì tó àgbà lọ́dún tó kọjá mélòó ní gbogbo oṣù ṣàbánì yẹn mélòó ló ń jẹ́ Lana kitubu wa lana hasibu aṣ-ṣahru hakadha wa hakadha. Àdẹ̀gí ń lo ìmọ̀ ìsáàjì ilé mọ̀lẹ̀ fàlàkì, àlábì ló sọ lọ́ka àdìsù wẹ́rẹ́ ọmọ ayá ni adétù bukhari ní ka iná abókórira imam bukhari ní abótúnkórira anábì sọ́lọ́ ọ̀rọ̀ tí wà tó ń sọ̀rọ̀ ní sallallahu alaihi wasallam tó bá ti kórira wọn má jẹ́sìrú má jẹ́sìrú aṣẹ́hẹ́rù hákàdá wà hákàdá àwọn bàbá wa ti sọ́ sí pẹ́pẹ́ ìmọ̀ ló làdínì Sheikh Abdul Wasabi. Ìmọ̀lóládé ni ọgbọ́ ògbé. Ìmọ̀lóládé ni ọgbọ́ ògbé o. Ìmọ̀lóládé ni ọgbọ́ ògbé. Ìfẹ́ ń pẹ́ náà má tún tì wá gbọ́ fún tún fìmọ̀ ìtakọ̀ fáwọn onímọ̀ rárá àwọn àti ọmọ kí ó mà ní wà. Àní ń tà ń sọ ní pé ń tà máa fi yanjú ọ̀rọ̀ ẹ̀sìn wa ìmọ̀ ni. Iná ọmọ tún ní omi yàtọ̀. Àlábìnrin àlè àlè ọmọ àwa àfa àwa la fi lánà kìdùn. méjì lọ́lọ́run gbà náà bì ẹni tí ò mọ ọkọ tí ò mọ ọkọ. wọn lẹbi bàtà fi omi jìnnà rọ̀ṣúlá. ayàtà kàfẹ́ wọn náà ti gbọ́. bàtà fi omi jìnnà rọ̀ṣúlá. kò mọ ọkọ kò mọ ọkà ni wa kì í ṣe ìtumọ̀ rẹ̀ ní kó lòdò ìtumọ̀ rẹ̀ ní pé a àwọn akọ́lá fẹ́sì kankan nínú ẹ̀. Àtù'allimūnallāha bidīnikum. Ẹ̀rí ọ̀rọ̀ náà rí o. Qul àtù'allimūnallāha bidīnikum. Lọ́lọ́ fi ń béèrè lọ́wọ́ èmi àti ẹ́ pé àtù'allimūnallāha bidīnikum. Bidīnikum. Ọlọ́run níjẹ́ ìnẹ́fẹ́ máa kó wọn ọlọ́run bá lẹ́sìn ni. Èmi àti ẹ̀kọ́ kúrúkú gbálẹ́nu ẹ̀ ẹ̀sìn ọlọ́run ọlọ́run bá ló ní. Bọ̀lẹ̀ àti ẹ̀lẹ́mù náà lọ́rọ̀ bídí nìkan wallahu ya'lamu máa fi samawati wa máa fi al-ardi wallahu bi kulli shay'in alim. tó ní kul atu'allimuna Allaha bidinikum. Ọlọ́run ti fẹ́ máa kó ọlọ́run bá lẹ́sìn ni. ó wá sọ ń bẹ̀ fún wallahu ya'lamu. ya'lamu ma fi samawati wa ma fil ardi. ó ní ọlọ́run ló ń tó pamọ́ sínú sámà. wa tó pamọ́ sámà tó rùn tí òṣùpá òfin yọ ló ń mọ̀. fi lé ọlọ́run lòun ló ń mọ̀ tó ìpà tó fi lé ń ọlọ́run lọ́dọ̀ pé wọ́n máa sọ fún ẹ pé títí ìgbà báyìí ó yẹ kó bímọ. Wàláàbò. Àwọn dókítà náà máa máa gbìyànjú ni pé. Yà láwọn máa fi sàmáwá àti wọ́n máa fi dàrú bí wàláàbò bí kò lè ṣe ní àlè. Wọ́n ní pẹ̀lú táwọn ń yìí nínú ultrasound yìí, àwọn rí i pé títí déètì báyìí. Déètì yẹn tó bá tún wá sọ, àwọn máa sọ wọn pé bọ̀dù. Ṣé o mọ̀ pé two before or to look after. Allah Akbar. Wọ́n fi plus and minus kalẹ̀. Ìgbìyànjú ni wọ́n ṣe. Wà máa ó bí tún. Ṣé o ṣe ẹ̀ṣẹ̀ táyé ìyẹn tọ́lọ́run tó fìrí wá pàlẹ́? Nínà lè rìn lé mi ìlà kọ̀lé ìlà. Àwọn ní kí ni mo fún nínú ìmọ̀jú díẹ̀ náà lọ. Àwọn tó ń ṣe nǹkan láàgọ́ ara yín tó ń dá yín láàmú láàgọ́ ara yín ẹ̀gọ́ rójú díẹ̀ náà a máa ti sọ̀rọ̀ ọlọ́run lẹ́sìn ọlọ́run lẹ́sìn wá lọ́n tójú bọ̀. àdùn àlèmọ́nà lọ́ha bíbí nìkan. ọ̀yá mi mùsùlùmí òun náà lẹ́ ń gbọ́ yìí yìí tá à ń retí lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé oṣù Ramadan ó ṣe é ṣe kí wọ́n kéde rẹ̀ gbọ́n rẹ̀ lálẹ́ yìí anábìtọ́ fánínú hadith wọ́n ní oṣù àṣàrù hákàdà wà hákàdà. hákàdà wà hákàdà. ó fọ ọwọ́ rẹ̀ méjèèjì ó nà sókè báyìí àtẹ́lẹ̀ ọwọ́ rẹ̀ méjèèjì ó fi hàn àwọn fàábà gbóṣù àmà jẹ́ báyìí àtẹ́lẹ̀ ọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta. yàní mọ́rọ̀tà tí sísí mi túmọ̀ sí pé oṣù a máa jẹ́ títàn àtàwà títàn oṣù a jẹ́ twenty nine gbà ní o. títàn wà ní ṣeré. wà ní ṣeré oṣù a máa jẹ́ títàn àtàwà ṣeré a máa jẹ́ twenty nine nígbà ní. wọ́n máa rọra tàwọn sàlàáfì. àlejò nígbà ní oṣù a ó já túmọ̀ nínú àdéhùn yẹn tó à ń ṣàlàyé bọ̀ yìí pé oṣù a máa jẹ́ thirty nígbà ní. a máa jẹ́ ọgbọ̀n ọjọ́ àbí ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n oṣù àwa mùsùlùmí tójó sí ojú ọ̀hún tọ́lọ́wọ́n bá fi darí ètò ayé lé wa lórí kò ní ju ọgbọ̀n ọjọ́ lọ kò sí thirty one nínú ẹ̀ kò dẹ̀ ní jẹ́ twenty eight láíláí láàárín ọgbọ̀n ọjọ́ àbọ̀gbọ̀n ọjọ́ dín kan twenty nine or thirty either twenty nine or thirty oṣù ojú ọ̀run dára mùsùlùmí nìyẹn ẹ wá farabalẹ̀ nígbà tẹ́sìn wa ti wá gbé kalẹ̀ báyìí bẹ́ẹ̀ náà ni ká ṣe máa tẹ̀lé lọ́wọ́ eléyìí jẹ́ àkọ́kọ́

tàbá ń ṣàlàyé ọ̀rọ̀ báyìí wọ́n dá ká má kàwé ń tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn dámà láwùjọ ká má fi ṣàkàwé fún wọn á lè jẹ́ kórí àwọn èèyàn máa fẹ́ ṣe wọ́n pẹ́lẹ́ nínú ètò ayé náà bóyá kí n mọ̀yìn tó wà lọ́nà tọ́pọ̀lọpọ̀ ń palẹ̀ rẹ̀ mọ́ lórílẹ̀ di wa lọ́wọ́lọ́wọ́ yìí tí wọ́n fi ń ṣe ìjọba lé wa lórí kí n fẹ́lẹ̀ yẹn ṣàkàwé fún ẹ nígbà tí wọ́n bá dìbò lórílẹ̀-èdè lápẹẹrẹ ṣé wọ́n lẹ́tọ̀ọ́ kódà kó jẹ́ wọ́n ni wọlé ṣé wọ́n ni wàá kéde ara rẹ̀

ayé tí wàá sọ̀rọ̀ rẹ̀ ni wàá kéde rẹ̀ ni ìfọ̀rọ̀sẹ́nu ẹnìkan nìyẹn náà bàbá sọ pé ẹ̀fàgbàsẹ́ nìkan ó ní òjẹ́ káyé orójú àìgbà fólórí àìgbà fáṣíwájú òun àwọn èèyàn fi fẹ́ dẹ̀sì rúlẹ̀ yorùbá ọba wa dẹ̀rí náà àgbà rẹ̀ tí wọ́n ti rí náà àbí kájọ pàpá ni wọ́n fẹ́ ni a ní kájọ kan láàwá ń ṣe kájọ kan láàwá ń ṣe àwọn àkànná yà wá sọ̀tọ̀ọ̀tọ̀ kájọ kan láàwá ń ṣe aláàkájọ kan láàwá ń ṣe kájọ kan láàwá ń ṣe kájọ kan láàwá ń ṣe kájọ kan láàwá ń ṣe àwọn kan lọ́yọ̀ wá lọ́tọ̀ọ̀tọ̀ tájọ́ kan làwa ń ṣe. gbogbo tó lè mú ìjọ kan yẹn wá ọ̀nà ọlọ́run ti sọ fún anínà Al-Qur'an yẹn pé wọ́n àtẹ̀sìmú bí hablillahi jami'a. wọ́n àtẹ̀sìmú bí hablillahi jami'a wa la tafarraqu. ọlọ́run yẹn ti rọ̀ mọ́ Al-Qur'an yẹn hablillahi ti bẹ́ẹ̀ bí náà Al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ní tafaraku. ẹyẹ pẹ̀lú ayẹlẹ ẹlẹ́mọ́ ẹyẹ pẹ̀lú ayẹlẹ ẹlẹ́mọ́ máa fi personality ara rẹ̀ dà sílámù rú mọ́ ó tó gẹ́ ẹja gbọ́ ọlọ́ni ẹ má pín yẹlẹ ẹlẹ́ ẹ ti jẹ́ ọmọ rẹ̀. wọ́n lá tafaraku. ẹ وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا lọ́dún yà ń bí ọlọ́run kójọ kó fún wa lẹ́mí bí wà tọ́lá fi ọ̀rá tá a máa fi yanjú rẹ̀. àmín. eléyìí ó jẹ́ mẹ́sẹ̀gì àkọ́kọ́ fún ìpalẹ̀mọ́ fún oṣù ramadan wa tọdún yìí bá a ṣe ń retí rẹ̀ tọba tí wàá gbọ́ pọ́n róṣù àbẹ́bẹ̀rẹ̀ nìyẹn o táwọn báyìí sí ìróṣù ẹni bí mo ti ṣe ń tẹnu máa tán báyìí tí rọ́ṣù kàṣẹ̀sọ́rò kagbà kọ́dà ìtí ṣe ń tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ìtóyàn fún wa ìyẹn máa ń gba kádàrá ni ọ̀n lórí ọ̀n lórí ẹnìkan náà ló máa jó lórí lọ lórí kan náà náà lọ́dẹ̀ tí máa jó lórí kagbà fọ́lọ́run ni jẹ́ àti fi wákà bàbá dáàmù ká tún fi parí ẹ̀ bàbá náà ni wọ́n tún dání bá kàn pẹ́ ká gbà fọ́lọ́hún ní ìsinmi. ẹ ká gbà fọ́lọ́hún ní ìsinmi. kádàrá ò ṣe kọ́. láyé ìgbà ká gbà fọ́lọ́hún ní ìsinmi. òṣìṣẹ́ tó lórí wa nàìjíríà mùsùlùmí. ká gbà fọ́lọ́hún ní ìsinmi. àlàfẹ́ẹ̀tì wọn ni ká bí ó de o. àgbà fọ́lọ́hún ní ìsinmi. má fi fẹ́nu sí ní ìsinmi. ó jẹ́ kó rí gan nìyẹn. kàdàrà ojú kọlà ìgbà kágbà fọlọ́hún ní ìsinmi. káṣí bó ṣe yẹ káṣí kó ba lè rí bó ṣe yẹ kó rí. kágbà fọlọ́hún ní ìsinmi kagbà fọlọ́hún ní ìsinmi kàdàrà òṣè kọ́lá ìgbà kagbà fọlọ́hún ní ìsinmi. níparí tó bá fẹ́ jẹ sàhórì ó sì lè jẹ sàhórì rẹ̀ lásìkò ìtí ti di aago márùn-ún ààbọ̀ kódà ó lè lé díẹ̀ sókè torípìlẹ̀ ṣe ìfẹ́ kó tó mọ́ báyìí ṣùgbọ́n tó bí àti stephen style ó lè dúró láago márùn-ún ààbọ̀ ó fi ń da bẹ́ẹ̀ ìṣínú rẹ̀ lásìkò yìí jẹ́ ká aago méje máa kú bí ìṣẹ́jú mẹ́ta oòrùn taari tó wọ̀ kẹ́yìn wò la fi ń yìí ìyẹn tó bá ṣẹlẹ̀ yìí pé gbọ́ pé wọ́n ti róṣù àwọn àmì ọlọ́run kọ́lọ́n kó jọ àlàáfíà tó pọ̀ sí nàìjẹ́ máa fi ṣe kọ́lọ́n kó pèsè rẹ̀ fún wa wọ́n náà ṣe dára nínú oṣù yìí bẹ̀rẹ̀ ọlọ́run gbààwẹ̀ pẹ̀lú òfin má hùwà tí ó dá o má gbọ́gbọ́kúgbọ́ má sọ̀sọ̀kúsọ má ṣiṣẹ́kúṣe ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀gàn ìlara èké àmẹ̀bọ irọ́ pípa gbogbo tí ó dá jìnnà sí kò fi oṣù yìí kò fi kéré pẹ̀lú gọ́ọ̀lọ́ ni mọ́sídìí wà dáwọ́ fẹ́ lójoojúmọ́ ní ìjọ́ mẹ́ta lọ́sẹ̀ monday tuesday wednesday ó náà máa fi ṣe tafsir lẹ́yìn salatul asr insha allah أتقعد الله فلا أن هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Yamin commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú fún àǹfààní àwọn ajá bá fẹ́ ra ẹja bíi sandin fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní Ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ al àti àgbóyẹ̀sìn tó yanjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn dọ̀kítọ̀rọ̀ wa òun náà ní o oh eight o oh, thirty five seventy five fourteen sixty six facebook page wa ní Da'watul Haqq Lẹ́mẹ̀ Abẹ́òkúta.